gbéra a rìnrìn àjò a lọ sí ìlú Ìkòyí láti lọ ṣe iṣẹ́ ìwádìí lórí bí wọ́n ṣe é ṣe ọṣẹ dúdú ọṣẹ àbùwẹ̀ nílẹ̀ Yorùbá kí ni àwọn èròjà tí wọ́n fi ń ṣe ọṣẹ dúdú kí ni àwọn nǹkan tí wọ́n máa ń lò ìyẹn nǹkan èlò àti pé báwo gan ni wọ́n ṣe ṣe ọṣẹ dúdú ọṣẹ àbùwẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ìlú wo la ti lè rí ọṣẹ dúdú yìí àwọn ìlú wo ni wọ́n yan iṣẹ́ ọṣẹ dúdú yìí ni wọ́n yàn láàyò àti wípé báwo ni wọ́n ṣe ń lo ọṣẹ dúdú kí ni wọ́n máa ń fi ọṣẹ dúdú ọṣẹ àbùwẹ̀ ṣe nílẹ̀ Yorùbá àwọn nǹkan yìí òun náà ni ó jẹ́ ká gbéra tá a fi lọ sílùú Ìkòyí láti lọ ṣe ìwádìí kíkún nípa ọṣẹ dúdú ọṣẹ àbùwẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wá jẹ́ kájọ lọ kájọ wo àbọ̀ wádìí wa ohun tá a mú bọ̀ nílùú Ìkòyí níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan South LCDA ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀sẹ̀ dúdú ọ̀sẹ̀ àbùwẹ̀ ó yà ẹ̀jẹ̀ àlọ́. àdílé mi ń lò èmi ò lo kẹ́míkà kankan sára mi èmi ò mọ̀ ń pa kírìmù kankan ẹni tí ó bá mọ̀ tó bá fẹ́ lò ó kọ́ lọ́ máa lò bẹ̀tí eléyìí tèmi àti wọ́n jọ wáyé o bọ́lọ́n ṣe dá wa ń sìn àdí lèmi ó lò tèmi ó fi kú n bá lọ sí amẹ́ríkà lẹ́ẹ̀mẹjọ n kọ́ àdí mi dání lọ ni tí ń dẹ̀rọ a máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ because ó ṣiṣẹ́ fún ara natural ni kò sí irú kòkòrò tó máa wà lára yín ó máa pa kò bá skin jẹ́. ẹ bá ní dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi ni Teslim Babalọlá baálé àgbà nílùú kòyílé. baálé àgbà àgbà nílùú kòyílé. ẹ ṣe ẹ níbo ni a wà yìí. ìkòyílé la wà yìí. níbi tá a wà yìí gangan. ibi tá a wà yìí ẹbu la wà yìí. ẹbu bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká wá lọ sínú òrìrì tiyín. ẹ ní ayé àtijọ́. yes sir. ẹ àwọn obìnrin àwọn àgbàlagbà gan ni wọ́n máa ń ṣiṣẹ́ kí lẹ́yìn wá débẹ̀ sà. ẹ nǹkan tí mo wá débẹ̀ n tó pọ̀ òun ni mo wá débẹ̀ n tó dẹ̀ jẹ́ kí n débẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ ni wípé mo rí wípé kinní yìí kìkì ṣe nǹkan tí ọkùnrin ò lè ṣe ọkùnrin lè gbìyànjú kinní yìí ní ẹnu ọ̀sẹ̀ tí mo join wọn tí mo wá sílé tí mo wá síbi ọṣẹ dúdú yìí tí mo wá ń ṣe wọ́n fún mi lórúkọ kan nídìí ẹ̀ wọ́n ní olówó obìnrin hmm. ni wọ́n ń pè mí àwọn kan ń pè mí bẹ́ẹ̀ olówó obìnrin olówó obìnrin because wọ́n mọ̀ pé iṣẹ́ obìnrin ni n tí mo wá wálé díẹ̀ ni wípé mo rí wípé iṣẹ́ tó dáa ni mo rí wípé iṣẹ́ abiyamọ ni mo rí wípé iṣẹ́ tí ò lè febi pààyàn ni kì í ṣiṣẹ́ tó lè febi pààyàn àfi tí èèyàn ò bá ṣe òun ló kù tí èèyàn bá ti láǹfààní àti ṣe n tó bá ti ṣe lórí ẹ̀ òun ló máa jẹ n tó jẹ́ kí n dédìí ẹ̀ òun nìyẹn. nígbà tẹ́ ti wá dédìí ẹ̀ ṣe ẹ ni ṣe ń ṣètà dédìí ẹ̀ náà lẹ ni hmm. àbí bò ló sì jẹ́ kó abẹ́ jogún ẹ̀. alhamdulilayi rabil alamin ọpẹ́ ní fọ́lọ́run lórí ìbéèrè tẹ́ béèrè yẹn inú mi dùn mí kọ́ mo jogún ẹ̀ ni àjogúnbá ni àjẹbí tí wọ́n bí mi sínú ẹ̀. ṣùgbọ́n ọṣẹ dúdú ni wọ́n ń pè. bẹ́ẹ̀ ni kí ló dé tẹ́lẹ̀ ìfi wá funfun. ẹ n tó dé tó fi funfun nígbà tí àwọn ìyá wa tí wọ́n ń ṣe láyé ìgbà yẹn tí wọ́n fi ń pè ní ọṣẹ dúdú òróró èkùrọ́ tá à ń lò nísìn ẹ̀rọ ń gíràǹdì ẹ̀ ni ó ń lọ ni bẹ́ẹ̀ nígbà yẹn wọ́n máa ń yan ni wọn ò yan mọ́ bóyá kí n ní kí wọ́n bá mi gbé àdín yẹn wá àwọn tí wọ́n máa ń yan nígbà yẹn kí n ní kí wọ́n gbé wá kẹ́ i jọ wá fún mi láti inú ilé yẹn jọ wọ́n máa ń yan gbà yẹn tí wọ́n bá ti yan tí wọ́n bá fi ṣe ọṣẹ yẹn ó máa dúdú ni torí pé yíyan ni ẹ mọ̀ pé ti jóná no way ó máa but now wọ́n ń grind ni ẹ̀rọ ń lọ ni tó fa ìyàtọ̀ láàrin. n tó fa ìyàtọ̀ láàrin black and white nìyẹn tó jẹ́ pé kò fi black mọ̀ sin. tó jẹ́ pé white ló ń fún wa jáde nísìn. àdúpẹ́ fọlá ó yẹ wá dáhùn ìbéèrè wọn ó ti tó gbàgbọ́ tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ẹ ó ti ń lọ bí ọdún mẹ́fà sí méje tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. kí wàá ní àwọn àdójúkọ tẹ ẹ rí tẹ ẹ lè sọ pé ó wà níbi iṣẹ́ yìí. Hmm. àwọn àwọn àdójúkọ tí mo ti rí lórí ẹ̀ tó ṣe díẹ̀. àwọn àdójúkọ tí mo ti rí lórí ẹ̀ lórí ìjọ kan lórí ọ̀sẹ̀ yìí bí mo ṣe fẹ́ ta ìgbéta àkọ́kọ́ rẹ̀ tó gbéta bí mo ṣe fi àròsí báyìí ó kàn bù wá sókè ni tó di pé ó bá mi lẹ́sẹ̀ nọ́mbà one nìyẹn nọ́mbà two lórí ẹ̀ àìmọye eérú ni mo ti rà tó jẹ́ wípé kò gbé ìwọ̀n tó kó gbé jáde tó jẹ́ pé ó ṣọ́ọ̀tì ọjà fún mi nọmba two nìyẹn number three lórí aró because aró yìí a máa ń gbé kaná tá a máa gbé sórí iná lọ sùn sóyè mo ti gbé kaná rí tó jẹ́ pé mo jí láàárọ̀ ọjọ́ yẹn tí mo dé díẹ̀ tí mi ò bá aró kankan lórí iná mọ́ tẹ́ran ti dànù sọ́tẹ́jì ló mú wá àwọn àdojúkọ pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́pẹ́ kéékèèké tá a rí lórí ẹ̀ òun náà nìyẹn. kí wàá ní ọjọ́ tí ẹ lè rántí ọjọ́ tí pé ah ọlọ́run ṣe o tí mo ṣiṣẹ́ yìí o àbí àwọn nǹkan tá a lè pè ní àṣeyọrí tẹ́ ti ṣe tẹ́ ti pèsè níbi iṣẹ́ yìí. ah ọjọ́ tí mo lè rántí pọ̀ tínú mi ti dùn mm-hmm. lórí iṣẹ́ yìí ọjọ́ alákọ̀ọ́kọ́ tí mo lè rántí lórí iṣẹ́ yìí òun náà ni ọjọ́ tí mo kọ́kọ́ ra mọ́tò mi lórí iṣẹ́ yìí lórí iṣẹ́ yìí láàrin ọdún mẹ́fà àbí tẹ́jà. kódà láàrin ọdún kan sí kẹta òun ni láàrin ọdún kan sí kẹta òun ni mo gẹ́ẹ̀tì mọ́tò yẹn. ẹ ti rewó rẹ̀ pamọ́ tẹ́lẹ̀. mi ì rewó ẹ̀ pamọ́ lórí ọṣẹ yìí náà ni mo ti rí nọ́mbà one nìyẹn nọ́mbà two tí mo rí tínú mi dùn lórí ọṣẹ yìí ni wípé nínú àárín àwọn fámìlì mi mi ò láàkì ń bẹ̀ mọ́ rárá inú mi dùn lórí ìyẹn torí iṣẹ́ téèyàn bá ń ṣe tó lè ń tọ́ ọmọ lórí ẹ̀ tó fi ń fún ìyàwó lórí ẹ̀ kéèyàn ò dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ ni mo dúpẹ́ fọlọ́run lórí iṣẹ́ náà. Eh, ìyàwó tẹ́ dákọ̀ lómi rántí ìyàwó yọmọ bá ń jà pé ó ṣe máa ṣiṣẹ́ ọṣẹ dúdú yọmọ bẹ́ńjà gan o. Mm-hmm. kò sí kankan tó bá mi dànù wọn. wọ́n fọwọ́ sí. wọ́n fọwọ́ sí. ọkùnrin tó fàìn tó báyìí. pé yọmọ ṣiṣẹ́ ọ̀sẹ̀ dúdú mm-hmm. nígbà tí mọ̀ wípé iṣẹ́ ìyá mi ni kò sí kankan nínú wọn tó bá mi jà inú wọn yọ sí i adẹ̀jọ́ ń rí dùnnú lórí ẹ̀. ẹ adúpẹ́ fọlọ́run. jẹ́ sábà ẹlòmíì tó bá ń ṣerú iṣẹ́ yìí ojú lè máa tì wípé àá ti gbọ́ pé èmi ni wọ́n wá bá níbi iṣẹ́ ǹjẹ́ a rí ìgbà kan tó jẹ́ pé ẹ wò ó pé iṣẹ́ yìí kò kò fẹ́ bá yín lára mu. bàbá mi ò rí ìgbà kankan kò sígbà kankan tójú tì mí lórí ẹ̀ lórí iṣẹ́ yìí because iṣẹ́ téèyàn bá ti ń rí tí ń bá ìdùnnú pàdé lórí ẹ̀ kò yẹ kójú ó lè tìyàn lórí ẹ̀ ìdùnnú wà lórí ẹ̀ ayọ̀ wà lórí ẹ̀ fún mi kí ló fẹ́ mójútì wá fún mi kò sí ojútì kankan lórí rẹ̀. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan sà. yes sà. ẹ ní ara ìdojúkọ tẹ máa ń rí ni pé àti rí kíní eérú. bẹ́ẹ̀ni tẹ fi ń ṣe kòkó yìí àmì tẹ fi ń ṣe ọṣẹ. ọṣẹ yìí. ẹ dẹ̀ sọ wípé páàdì kòkó òní eérú. bẹ́ẹ̀ni àti páàdì kíní ọ̀gẹ̀dẹ̀. àti ọ̀gẹ̀dẹ̀ èmi wá wò ó pé kí ni ìdí tó fi jẹ́ pé sẹ́ẹ̀lì máa ṣe àwọn kìnìún fúnra yín ni. Hmm, kì í ṣe nǹkan tí a lè ṣe fúnra wa but wàhálà yín ó ti pọ̀ jù lórí iṣẹ́ òwe Yorùbá dẹ̀ ni wọ́n ní ẹnìkan ìjẹ kílẹ̀ ò fẹ̀ ó gbọ́dọ̀ ní àwọn àyè kọ̀ọ̀kan tá a filẹ̀ fún àwọn kan náà káwọn náà máa jẹ lórí ẹ̀ tá a bá ní gbogbo ẹ̀ la ṣe máa mú pọ̀ wàhálà yín ó ti pọ̀ jù nítorí ó jẹ́ géènì tèèyàn gan ó lè fi máa tọ́jú ara tí ò ní sí savings kankan lórí ẹ̀ ní tí òjá lè mú gbogbo ẹ̀ mọ́ra wọn nìyẹn. ògidì yẹn tó ní ìwúlò. ó ní ìwúlò gan gidi. kí ni ẹ rò pé kí lè mọ̀ nípa tí wọ́n máa fi ṣe. Hmm. ẹ tí wọ́n máa ń lo ògidì fún wọn kì í sábà mísì ògidì bíi ọmọláàfo. Okay ọmọláàfó. yes ó nìyẹn ọmọláàfó ló wà lórí iná. òun lélẹ̀ òun lélẹ̀ tá a ti parí yẹn tá a gbé kalẹ̀ yẹn torí ògidì yẹn aró yẹn sì máa ń complete sára tiẹ̀ ó máa wà lára tiẹ̀ wọn kì í sábà mísì nǹkan kan míì mọ́ bẹ́ẹ̀ ẹni tó bá wù tó bá tún fẹ́ mísì nǹkan mọ́ láti máa lò ó tún lè mísì ẹ̀ mọ́ bó dẹ̀ ṣe wà yìí ògidì yẹn àtọmọláàfọ àtògidì kò sírú ní tí wọn ò lè fi fọ̀ kò sírú aṣọ tí wọn lè fi fọ̀ pure white tí ò ní ní stay rárá tó dẹ̀ máa wà bẹ́ẹ̀ tó máa white bẹ́ẹ̀. nínú èrò tèmi. yes sir. èmi wò wípé bóyá nǹkan kan wà tí wọ́n ń fi kún kẹ́ni tó fi de pọ́nkó kò sí. ṣé mo wípé tí wọ́n bá fẹ́ ṣe ọṣẹ sódà eh. àbí nǹkan kan wọ́n máa ń fi. àwọn kẹ́míkà kan sí àwọn tí ó fi de pọ́nkó. àwọn ò ní kẹ́míkà méjì tá à ń lò lẹ́yìn òróró èkùrọ́ àti ẹ̀yìn aró nǹkan bílẹ̀ natural ni là ń lò fún a míìsì nǹkan kan mọ́ kò dẹ̀ sí irú aṣọ tẹ́ fi fọ̀ tí ò ní ṣẹ́ fún kò dẹ̀ sí irú nǹkan tó lè wà lára tó lè jẹ́ bóyá bíi kòkòrò tí ò ní pa yàtọ̀ sí pé ọṣẹ dúdú yìí a lè fi fọ nǹkan a lè fi wẹ̀ iṣẹ́ wo ló tún lè ṣe bóyá bí ìwòsàn ara. Hmm, ó ṣiṣẹ́ fún ìwòsàn ara because àwọn bàbá tó bí wa wọ́n máa ń lò fún àwọn àgbo kan tó jẹ́ pé lójú tèmi gan wọ́n ti fi sínú àgbo rí tí mò ń bi wọ́n pé kí ni iṣẹ́ rẹ̀ wọ́n ló ní ipa tí ó kó nínú ẹ̀ bí àgbo táífọ́ọ̀dù àgbo bà àgbo kòkòrò ó ń ṣiṣẹ́ fún. àwọn kan tiẹ̀ tún máa ń fi díẹ̀ sínú omi tí yóò hó díẹ̀ báyìí tí wọ́n dẹ̀ gbé mu. tí wọ́n dẹ̀ gbé mu ìyẹn ni pé ó ń ṣiṣẹ́ fún kòkòrò ara inú rúnrún ó ń ṣiṣẹ́ fún bí àdí yẹn ni àdí dúdú tá à ń yan yẹn ó ń ṣiṣẹ́ fún núrúnú téèyàn bá ń yàgbẹ́ ó ń ṣiṣẹ́ fún ìyẹn àdí yẹn ó dẹ̀ ń ṣiṣẹ́ fún tó bá ń ya ẹ ẹ ó lè lo àdí yẹn bí ọmọ rí ike àwọn bọ́tù kéékèèké yẹn wọ́n lè mú ẹyọ kan tó dẹ̀ máa ṣiṣẹ́ fún tá rẹ̀ ó dẹ̀ balẹ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ fún bọ́dì àdí yẹn tó jẹ́ pé ilé mi fi ń para ni mo fi ń para bí mo ṣe wà yìí àdílé mi lò èmi ò lo kẹ́míkà kankan sára mi èmi ò mọ̀ ń pa kírìmù kankan ẹni tí ó bá mọ̀ tó bá fẹ́ lò kọ́ lọ́ mọ̀ lò bẹ̀tí eléyìí tèmi àti wọ́n jọ wáyé bọ́lọ̀ ń ṣe dá wa ń sìn àdí lèmi ó lò tèmi ó fi kú n bá lọ sí Amẹ́ríkà lẹ́ẹ̀mẹjọ n kọ́ àdí mi dání lọ ni tí ń dẹ̀rọ a máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ because ó ṣiṣẹ́ fún ara natural ni kò sí irú kòkòrò tó máa wà lára yín ó máa pa kò bá skin jẹ́. ibo ti máa ń wá ra àwọn ọjà. wọ́n máa ń rajà lọ́wọ́ wa láti èkó láti ìbàdàn wọ́n dẹ̀ máa ń wá láti travel láti country mi tí wọ́n máa wá kó. ǹjẹ́ ẹ lè dárúkọ bí orílẹ̀-èdè méjì tó ti máa ń wá. Hmm, a rí àwọn tí wọ́n ń wá láti àwọn àwọn kan ti wá láti Cameroon tí wọ́n wá kó a dẹ̀ ti rí wọn wọ́n wá láti Ghana gan-an tí wọ́n wá kó ọ̀sẹ̀ yìí náà. mo ní kọ́sọ́mà kan ilẹ̀ haúsá ló máa ń kó lọ tó bá wá ó lè gba bíi báskẹ̀tì twenty two twenty five ló máa gbé lọ tó bá ti gbà yẹn tó gbé lọ tó bá tó ti tà ó tún máa wá ẹnìkan máa tó wá ń sìn nírọ̀lẹ́ ó máa wá ó máa wá gbé bíi five bucket eh, five pack ǹjẹ́ ní agbègbè ìkòyí tá a wà yìí ǹjọ́ ní àwọn ibi tí wọ́n ti máa ń wá tẹ́ ní kọ́sítọ́mà bẹ́ẹ̀ tá máa ń wá rà. wọ́n ti wá láàárọ̀ tí wọ́n ti wá rà láàárọ̀ ìdarí ní gbogbo agbègbè wa yìí. àwọn ń lò ní àwọn máa wá wọ́n máa wá rà àwọn èkì ra àwọn èkì ra dáná bet wọ́n máa wá ra half dáná wọ́n máa wá ra bíi oní ten thousand five thousand three thousand bí wọ́n ṣe máa ń wá lóríṣiríṣi nílùú wa yìí nìyẹn àwùjọ yẹn kí ni ìwúlò rẹ̀ kí ni àlékún rẹ̀. Hmm, kò ní ìwúlò kankan kò dẹ̀ lálébù kankan tó lè ṣe fún wa because tá a bá rí i pé ó lálébù kankan láti nǹkan tá a ti ń ṣe láti bí ọdún mẹ́fà sí méje tí a dẹ̀ rí ìpalára nípa ìfín yẹn tá a lè sọ yí pé bóyá nǹkan ṣe wá tí a dẹ̀ gbéra wa lọ sí ọ̀dọ̀ dókítọ̀ tí wọ́n á sọ fún wa pé èéfín ló fà á tá a rí nǹkan báyẹn ń bẹ̀ kò ní àléébù kankan kò dẹ̀ ní ìwúlò kankan. ṣé iṣẹ́ yìí àti rẹ́ tó wá ń kọ́ lọ́dọ̀ yín àbí kò ṣeé kọ́yàn. torí ẹ àjẹbí ni tiyín táwọn èèyàn wá ń kọ́. ó ṣeé kọ́yàn a dẹ̀ rí àwọn tó wá ń kọ́ tó pọ̀ dáadáa àìmọye èèyàn ló ti wá bì táwa náà ti kọ́ tí wọ́n dẹ̀ ti lọ tó jẹ́ pé ọ̀ náà ti lọ rí tiwọn lórí ẹ̀ àti rí èèyàn tá a kọ́ tó pé òun náà ó tó ti lọ́mọṣẹ́ tóun náà tó ti ń kọ́yàn lórí iṣẹ́ yìí náà. tá a bá ní ká wo ìró àti ìbú ìlú ìkòyí tá a wà yìí. ok. ó tó bí ọ̀nà mélòó tá a ti lè rí tí wọ́n ń ṣe irú nǹkan báyìí. Hmm. ní ìlú ìkòyí tá a wà yìí ó pọ̀ tí wọ́n ti ń ṣe nílùú ìkòyí tá a wà yìí ó pọ̀ dáadáa tá a ti rí tí wọ́n ti ń ṣe látara àwọn tí wọ́n wá kọ́ ń bí báyìí náà tán náà ti yapa lọ táwọn náà ti ń ṣe tí wọ́n dẹ̀ ń kọ́yàn ó pọ̀ ó pọ̀ ó pọ̀ dáadáa kódà tá a bá tí àǹfààní kọ́sítọ́mà bá yọ tí wọ́n nídìí ọjà tírélà méjì a máa bá wọn gẹ́ẹ̀tì ẹ̀ tí wọ́n bá nídìí ọjà tírélà méjì láàárín ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin a máa gẹ́ẹ̀tì ẹ̀ fún wọn tí ó dẹ̀ dùn tí ò ní sí wàhálà kankan lórí ẹ̀ tọ́jà àwọn ọdẹ pè. ẹ bàbá wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àǹfààní àti oore ọ̀fẹ́ tẹ fún wa àti àsìkò tẹ ti lò látàárọ̀ ẹ tá a bá wá rí bóyá ọlọ́dàn ni tó fẹ́ ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ yìí tàbí ẹni tó fẹ́ pè yín bóyá àwọn náà nídìí ọṣẹ yálà àpò gidi ni tàbí. ọmọláfo. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ni ká pè yín sí. Hmm, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n máa pè wá sí náà ni zero eight zero thirty five thirty two zero nine seven zero zero eight zero thirty five thirty two zero nine seven zero.